الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد adúpẹ́ fún ọlọ́run bá tó rà dékún kí àti àdékún gbé fún àníbi sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn sọ́nà àti pààbò sí orí àkọ́tún ètò yìí tó wà húdà ní wàhùn sọ̀rọ̀ èdè tí yóò máa wáyé ní àsìkò yìí látẹnu àwọn olùmọ̀wá àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sàràbídé gbadébọ̀ ọ̀rọ̀ bíi kí ọlọ́wà kí sọ́nà ìjà wà ní farabalẹ̀ láti jà fa ní ọ̀rọ̀ lóhun ibi iná bisimilá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah. محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد فالسلام عليكم ورحمة الله وبركاته إذا سؤال لي إلي تانسي فمارا نقبع بوية سنوا إلي تانسي بادوري وفي الله إلى أن النبي محمد صلى الله عليه وآله وسلم لوري كاركتا وسيطة بشبه gbogbo oníkàlùkù wa iná ló ń fi ọ̀nà kan àbí ọ̀nà míì rà náà ló ń sì fi ọ̀nà kan àbí ọ̀nà míì dà káràkátà gbogbo ẹni tó bá ti pé iná ló yàn láàyò tó fi ń ṣiṣẹ́ á rí i pé iṣẹ́ kan ni tọ́lọ́ wọn bá fi àlùbáríkà sí púpọ̀ nítorí pé ara níye kan àtàníye ní ibi tó wọ́n ti di gọ́bọ̀ inú tọ́lọ́ wọn bó sì fi bùkún sí i gbogbo ẹni tí bá wọn rà tó máa ń tà wọ́n ń bùkátà owó láti máa rí nǹkan láti ra tí wọ́n bá máa tà owó tó tówó iná ló tó sówò eléyìí òun náà ní sábàbí eléyìí tó fà á tí ọ̀pọ̀lọpọ̀ tó fi jẹ́ pé wọ́n máa wá láti rí owó kún owó láti fi máa bá iṣẹ́ káràkátà wọn lọ ọ̀wá ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó ṣe wípé àwọn máa wá àlékún owó yìí gba ibi tọ́tọ́ bíi ká pé wọ́n lè tún fi oko dídá wọ́n lè fi kún káràkátà wọn kí owó tó bá yọ látàrí oko táwọn ń dá yìí àwọn tó fi kún owó tí ń bẹ lórí ìgbà táwọn ń dá sórí àtẹ ọbẹ nínú wọn ẹni tó ṣe wípé ó lè rẹni gbọn lówó eléyìí tó fi kún owó ọjà tó ń tà. ẹlòmíì lè jogún owó eléyìí tí ó fi kún ọjà tí o si ó sì ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé máa lọ yáwó lọ́dọ̀ àwọn míì àwọn ẹni tó máa ń sàánú ẹnì kejì tí wọ́n yá lówó láì kí gbèlè lórí gbogbo irú àwọn ọ̀nà yìí ó àwọn ọ̀nà tó tọ́ eléyìí tó sì dára eléyìí fi wá owó kún owó téèyàn bá fi ń ṣùgbọ́n àwọn míì wà tó ṣe pé àwọn àmọ́ fún owó tí wọ́n fẹ́ ṣòwò yìí gba àwọn ọ̀nà tó ṣe wípé ọ̀dà èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́run kò sì tọ́ rárá kẹ́ni tó bá jẹ́ mùsùlùmí kọ́ lárí bọ irú àwọn ojúpọ̀nà yìí nínú wa kò náà ní ká lọ gbowó èlé ká lọ yáwó èlé nítorí àtìlébà àti fún owó ọjà táǹtà kí ìgbà wa kó lè bá àrùgọ́gọ́ sí i eléyìí ń bẹ nínú. No ìlànà tí kò tọ́ eléyìí tí ọlọ́run ọba wa sì léèwọ̀ nítorí pé owó ìlú tẹ rí yẹn eléyìí tó túmọ̀ sí wípé wọ́n yí ọ ní sísì ní ìgbà tí wọ́n bá san ó fi náírà náírà tó fi san ó sọ pé méjì ti lé lórí kò sí tàbí ṣùgbọ́n méjì owó ni wọ́n ń pè ọlọ́run ọba sì yamhaqu الله ar-riba الصدقات yurbi as إقبال rìbá tẹ́rí yẹn ìparun lọ́lọ́run ọba máa ń kó bá ọ ó sì máa ń tọ́jú sàrà àtẹ̀yìn bá fowó tọ́tọ́tọ́ má tẹ̀yìn bá fowó tọ́tọ́tọ́ má tẹ̀yìn fi ṣe ọlọ́run ọba máa bá yẹn tọ́jú rẹ̀ yọ́n máa tọ́jú rẹ̀ yọ́n máa rí títí ó fi dàgbà tí ó fi pọ̀ sí ẹ rí owó èlé òní yí kọ́ sínú owó tí kìí sòwò èlé àfi kó kó ìparun bá owó tọ́tọ́ tẹ ẹ̀ fi ṣòwò òun ọ̀kọ̀ọ̀kọ̀ parun yóò sì tún kó parun bá èyí tó jẹ́ ojúlówó owó eléyìí tẹ̀ ń lò láti fi ṣòwò owó èlé èèwọ̀ ni ọlọ́run ọba ṣe léèwọ̀ nínú Al-Qur'an àti sunna anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ó ní alladhina yakuluna ar-riba لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا الله ni àwọn ẹni tí ń jẹ rìbá o ìdìde wọn ẹ̀ẹ́mọ báwọn ni ó ṣe rí ni láti inú sàárì wọn tó bá di lọ́la gbẹ̀ndà kìíyàmù ìdìde wọn yóò dà gẹ́gẹ́ bí ìdìde ẹni tí àlùjánu fọwọ́ bà tó ń sẹ́wìn tó ń ṣe wèrè ọlọ́run dákun ṣàánú wa ọlọ́run dákun là wa ìwà nínú ọ̀fìn owó èlé mẹjẹ àjọ kan nínú ẹni tí wọn bá wọn gbà á mẹsì wá lọ́kàn nínú ẹni tí wọn máa jẹ mẹsì wá lọ́kàn nínú ẹni tó ti pé ìjà àtìmú rẹ ìdí owó èlé ìní ọ wà jókòó tì tí ó ti máa wà ọlọ́ọ̀ni ìdílé wọn nínú sàárì wọn tó bá di lọ́la gbìndà òkèèyàn yóò dàbí ìdìdì ẹni tí àlùjánu fọwọ́ bàtí ń sínwìn tó ṣe wípé rìbá tí wọ́n gbélé ayé jẹ hadith anabi sallallahu alaihi wasallam ṣàlàyé lórí báyìí yóò máa pa ikùn wọn lẹ́rù yóò máa dẹ́rù pa kùn wọn lọ́nà tó ṣe pé ńgbà tí gbogbo wa bá ń sáré ta amẹ́ríkà ta ń lọ síbi àpéjọ tọ́nà wọn kó ti ṣe ìṣirò fún oníkálukú wa rìbá yóò máa dẹ́rù pa ikùn tiwọn bá bá ti sáré lọ ẹrù rìbá ti ń bẹ́nu yóò máa gbé wọn ṣubú wọ́n tún dìde yóò tún gbé wọn ṣubú bàbá tó ti ń láwọn mẹ́rẹ́ta ẹrù rìbá ti bẹ́ẹ̀ nu wọn tún gbé wọn ṣubú torí ẹ̀ ló sì jẹ́ ọ̀ràn èèyàn lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin kíkẹ́ kan jìnnà sówó èlé gbígbà owó èlé jíjẹ haramu ni wọn bá mọ̀ tó máa haram ìwọ̀ ìwọ̀ tó jẹ́ pé ọlọ́run ti tẹ̀lé rí ìyà ńlá bí àwọn ẹni tó bá kọ́ sí ikún tí wọ́n kọ̀ láti tẹ̀lé òfin rẹ̀ nípa jíjìnà sí owó èlé jíjẹ. akramakumullah ọlọ́wọ́n bá ní ìdìde wọn yóò burú jáì bá kí ló dé wọ́n ní tó fà á ni pé àwọn ń sọ yí pé káràkátà kò yàtọ̀ sí owó èlé owó èlé gbígbà owó èlé jíjẹ kò yàtọ̀ sí káràkátà báwo ni ọ̀sẹ̀ yàtọ̀ síra wọn ọlọ́run ọba ṣe káràkátà lẹ́tọ̀ ó sì so owó èlé jíjẹ owó èlé gbígbà ó sì lé bẹ́ẹ̀ ni ó ní rìbá tẹ ẹ ó ní ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ìpele ọ̀nà bí àádọ́rin yìí ẹsẹ̀ oríṣi ìpele bí àádọ́rin ìní rìbá ó wá ó lè tó kéré jù nínú ẹsẹ̀ tí ń bẹ nínú rìbá ó sì dọ́gba pẹ̀lú kápó yẹn báyà lájọṣepọ̀ àwòrán ọ̀dà bí ìbàtọ̀ dáyà táwọn irú wọn ní ìlà tó bá jìnnà tó wèlé gbígbà tó wèlé jíjẹ irú wọn ní ìlà eléyìí ó sì jẹ́ ń tọ́wọ́ pọ̀ tọrọ kankan o ní láwùjọ wa ẹlòmíì ó lè gbowó èlé ní báńkì ẹlòmíì lè gbowó èlé lọ́dọ̀ alájẹsẹ́kù ẹlòmíì sì lè gba owó èlé lọdọ àwọn aládàáfúnni ní owó léyìí tó ṣe pé ọ̀dà yọ inú rẹ̀ lọ yá ó sọ fún ọ pé ni ọ̀jẹ̀ lè orí rẹ̀ ẹ̀yin náà sì gbogbo onílàkà iná lọ dànù ebi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí ń ya yín lówó èlé wọ̀nyí báyìí nígbà tó bá ya yín lówó tán yóò tún máa ṣàgùn sí yín nítorí pé ń dá ti dúró níjọ́tà ìyáwó kó lè bàa di tiẹ̀ nítorí pé yóò ní kẹ́ mú nǹkan kan á dúró kó tó di kókó owó fún yín yóò máa wá ṣàgùn sí yín kẹ́ má rò ó sàn nítorí kílé àbílẹ̀ tẹ́ gbé kalẹ̀ tẹ́ kówó rẹ̀ lọ́pọ̀ àìníyeyé ó ti gbajúgbajà ń bẹ̀ gan tẹ́tù gbogbo bẹ́ẹ̀ máa ń sin lọ lọ́tún àti lọ́sì bẹ́ẹ̀ máa rí tí wọ́n sọ́tún tí wọ́n kọ́ sósì pé ayébáhámọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ yáwó ayébáhámọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ yáwó ẹ nọ́mbà yìí nọ́mbà yìí tẹ́ bá fẹ́ yáwó ọmọ wa ń bí àwọn ẹni rí mọ̀pọ̀ ń lù àwọn aláàánú mọ̀pọ̀ ń yìí ó wọ́n wá yọ lówó ilé o àwọn ọmọ wa ṣe pé tìkú kọ ọmọ ìrìkan ọlọ́run dákun má bàtú n'ala jẹ ẹ̀yìn ẹ̀yàn náà lẹ̀ ń yẹn o owó èlé jíjẹ haram ni ìwọ lọ́lọ́run ṣe ẹnìkan wá ní à yàrá ní káwọn gbowó èlé ẹ bá ní káwọn ọmọ fún yàn lówó èlé nìyẹn àwọn èèyàn ṣe ẹni tó gbowó èlé náà ni mi ni ẹ má láàánú mi à kò sàánú torí lódodo lábẹ́ òfin ọlọ́run ká yáni ló àánú ló máa ń bí ṣùgbọ́n òfin ọlọ́run sọ pé bọ́ bá ti wá yáyàn lówó ọ̀gbọ́dọ̀ gbélé lórí ẹ̀ ọ̀gbọ́dọ̀ gbélé lórí ẹ̀ gbogbo bọ́ bá ti lówó kó kéré mọ́ ọ̀gbọ́dọ̀ gbélé lórí ẹ̀ torí gbogbo èlé tí wọ́n bá ti gbà lórí irú owó bẹ́ẹ̀ ìyèwọ̀ ni wọ́n ń perú rẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ọba ṣe lé wọ̀ ẹ láti ṣé kò yẹ kí gbogbo nílàfẹ́ ọmọ ronú nípa báwo làtúbọ̀tán wọn ti ṣe rí nígbà míì jẹ́mọ̀ ìjọba wọ́n gbé àwọn ètò kan láwọn ètò tó wúlò ètò tó lẹ́ pé wọ́n fẹ́ àwọn èèyàn lọ́wọ́ láti kúrò nínú àìní ètò pípẹ́ máa wá a lè yá ní àádọ́ta ẹgbẹ̀rún a lè yá ní ọgọ́rùn-ún ẹgbẹ̀rún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ètò ọba wọ́n fẹ́ fi dán wò ni wọ́n bá ti tètè sáńtì wọ́n bá tún di ìgbà míì wàá tún rí ìtọ́pọ̀ jùlọ wàá tún rí ya wàá pa jùlọ àwọn òṣòwò kéékèèké àwọn alátẹ àwọn onígbà wóróbo tí ìjọba àpapọ̀ ti ń yá wọn lówó láti fi ṣerú àwọn nǹkan wọ̀nyí báyìí nítọ́ da ètò tó da púpọ̀ iná lètò tíjọba gbé kalẹ̀ yẹn ṣùgbọ́n tó bá ṣe é pé a bá lò lọ́nà tó fi ní takò fún ọlọ́run ọ̀bá ọ̀ á rí i pé ìgbà táwọn ní olè yá fifty thousand kówó fẹ́ni tó fẹ́ yáwó àwọn tó wá sọ pé ọ̀sán five thousand fáwọn abáni kówó fẹ́ni tó fẹ́ yáwó ó lò wọ́n gba five thousand lọ́dọ̀ tiẹ̀ tọ́ọ̀bù àti yá fifty thousand five thousand yẹn ti jẹ́ olówó sẹ́ẹ̀tì àwọn ni ọlọ́run mẹ́jẹ kọ́dà tó ṣe pé five five kobo péré tó bá fi lé owó ọ̀tọ́ kọ́ gbaru owó bẹ́ẹ̀ tó tó bá gbaru rẹ̀ o ti gbowó rìbá anabi muhammed sallallahu alayhi wa sallam nínú hadith eléyìí tí imaamu muslim rahimahullah ta'ala tó gbé jáde nínú sahihi rẹ̀ anabi ni la'anallahu akila riba wa mukilahu wa katibahu wa shahidayhi wa qala fi riwayatin hum anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ni tí ń jẹ́ rìbá ọlọ́run lánàá rẹ̀. ẹni tó fún ni jẹ ọlọ́run láàánà rẹ̀ ẹni tó kọ àkọọ́lẹ̀ rẹ̀ ọlọ́run láàánà rẹ ẹni méjì tó sì jẹ́rìí sí ọlọ́run láàánà rẹ láàánà ni pé ọlọ́run lé wọn jìnnà sí kẹrẹ̀ wọn ò ní ríkẹ́ ọlọ́run bọ́ọ̀ bá ti ọlọ́run ìyá ló kú tó retí nínú wa kan láwọn máa ra àwọn ọdọgba ọlọ́run wa oríṣi eléyìí báyìí ó kò bá káwá tó federal government ó òun fẹ́ fi òun fẹ́ fi òun fẹ́ fi wá agbódẹ́kun fún òṣì tí ń bá àwọn èèyàn fara fínra kó tún wá jẹ́ pé ìjọba yìí àwọn tó gbé sẹ́yìn fún kò ní sanwó sẹ́ fún wọn ó fi wá jẹ́ pé ní sẹ́yìn bá kó jíṣẹ́ fún ní ọ̀mà sanwó sẹ́ fún yín ó ṣòro ó ṣòro kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ torí di eléyìí ìjọba fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ ìjọba ò sì fẹ́ kí lè ogun orí owó yìí kí ló dé sẹ́yìn ṣe lè kún ẹgbẹ̀rún ọlọ́run ọba wa ẹran ti jọta dìde rojọ́ wọn ju ọlọ́run níbo lẹ́kọ̀ọ́ lọ náà rí nígbà tí bàbá ti ń kú bolókòó tiẹ̀ lọ gbóni wọn náà wá rò kó kó tiẹ̀ lọ torí de lè bẹ̀rù ọlọ́ọ̀dọ́ wa ìwọ náà má ti torí oṣù tó mú ẹ lónìí kọ́ lọ tún gbantọ́jẹ́ haramu kọ́rọ̀ rẹ wá dé kọ́ wá dàbí ìtẹni tó ṣe é pé ó wá ń fìgbẹ́ ó fi ń fọ́tọ̀ gbàtọ́ ó mú gbẹ́ tó ń fi ń fọ́tọ̀ ìwọ náà wà á kọ̀ kan mọ́ torí de lè yìí báyìí ìyá tí ń jẹ́ tẹ́lẹ̀ ìyá ni èyí tó tún fi kún yìí báyìí òun tún wá pélé kí ọkà màmá orí de lè kàkà kọ́ haram ṣe sùúrù ọlọ́run ọba ọ̀lànà rẹ̀ kàn nínú ọdún pọ́nà táwọn èèyàn tó máa fún owó tí wọ́n fẹ́ ṣòwò òun náà ní pé ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé yọọ máa ṣe àmúlùmálà yọọ máa mú nǹkan ní nǹkan bá tiẹ̀ ní ìgbà tó ń bá lọ rajà ó ṣe ṣe kọjá yìí pé iye ọjà tó lóun fẹ́ ra àwọn ti kó fún un yóò tún wá gbálé yọọ gbálé lérò yìí pé bọ́n bá ṣe bẹ́ẹ̀ owó wọn fi tètè pọ̀ sí owó rẹ̀ ò lè pọ̀ sí nítorí pé o lè fowó ẹkún kó fi rẹ̀ rìn o lè pẹ́ nìkan lẹ́kún kí wọ́n wá fi wá rẹ́rìn ọ̀dájú pé ẹkún náà ní ọ̀padà gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ nítorí ẹ̀ ẹ̀ǹtí ẹ̀ǹtí wọn náà tọ́ọ̀jẹ́ gbà kẹ́nìkan ṣe sí ọ ọ̀gbọ́dọ̀ ṣe sọ́mọlá kejì rẹ ọbẹ̀ nínú àwọn èèyàn tó ti pé ojú pọ̀nà táwọn ń gbà láti fi wọ́ owó kún owó tí wọ́n fi ṣòwò oná lọ́nà jàǹbá nítorí ọlọ́mọ arajà láwìn yọlọ́mọ ara láwìn nígbà tó bá wà arajà tó bá ti wá pọ̀ lọ́dọ̀ rẹ̀ tí gbèsè bá ti pọ̀ lọ́rùn rẹ̀ yóò mọ̀ wá gbìyànjú láti má sanwó olówó padà fún wọn mọ́ nígbà táwọn bá wá béèrè owó yóò wá sọ dariwo ipò owó lásán ni mo jẹ́ o owó lásán ni mo jẹ́ ìṣèṣọ́pẹ́ ní san padà nígbà tí mo bá ti rọ́nà rẹ̀ ni subhanallah báwo ló ti jẹ́ ni rè kó tó di pọ́ ọ̀rajà láwùn tó wá bíi pé olówó fẹ́ gbowó tiẹ̀ ọwọ́ àbí ọwọ́ afẹ́ dọ̀kọ́ ma nígbà gbogbo ẹni tó wà dájọ́ náà ẹ bẹ̀rù ọlọ́run ọba wa ẹ má dájọ́ àbòsí ẹni tó ṣe kó kọjọ ọlọ́jà lọ ọ̀sánwó rẹ̀ ẹ bá wí ẹ jẹ́ kó gbogbo ọjọ́ bá aláìdáwí nítorí kí ọ̀nà dáadáa ọmọ bàjí láwùjọ báwo ni ọba ṣe rí nígbà tí wọn lọ sọ́dọ̀ tó ra ọjà yẹn tí ọba ta fún ọ láwìn tí wọn mọ kéde ká ni wọn mọ pariwo ká àwọn afẹ ajẹmọ́sẹ̀ ayó gbogbo àwọn olówó àwùjọ wa wọn láàánú ókè nígbà tí wọn wá sànù tí kí ló dé tiwọn kí ló dé tẹ̀yìn tiwọn tóbi wá jẹ́ pé nígbà tí èèyàn bá dá ilé ìtajà àwọn àwọn àwọn àwọn wa gbọjà nígbà tí máa gba gbogbo ọjà àwọn lọ ibi tí a ti fẹ́ náà lẹ́fẹ̀ẹ́ ń gùn àyìnbá yéèyàn ìlú kó wá sílùú láti ìdálẹ̀ tó wà lọ nígbà tí awo ẹ eh, nígbà tí ariwo pọ̀ ẹ kú dálẹ̀ ni ẹ gàn dálẹ̀ ni ẹ kéré oko wálé ẹ kéré oko wálé ó sì wá dálé ìtajà lẹ̀ nígbà tó dálé ìtajà lẹ̀ tán àwọn èèyàn máa wá gbọjà láwìn lọ́dọ̀ rẹ̀ láti ẹgbẹ́ rẹ̀ ń ta símẹ́ǹtì àbí ń tẹ́ ń ta àwọn èròjà kọ́lé àwọn èèyàn máa gbọ́ eh, kẹ́ banko símẹ́ǹtì márùn banko símẹ́ǹtì mẹ́wàá kí ló dé owó ńkọ́ ọ̀ọ́ tọ́wọ́ akọ mọ̀ ń kówó wa ń kówó wa ok bàbá fùtúà tí ó kówó wa ńgbà bá ti sà wọn bá ní rí ma yọba ti pé ń sá fún ẹni tó gbọjà àwìn lọ́dọ̀ rẹ̀ gbogbo bí tó bá ti mọ̀ pé táwọn bá rìn àwọn ọ̀dọ̀ pàdé ńbẹ̀ kò ní gbàbẹ̀ mọ́ tọ ọwọ adébí yìí pé ńgbà wọn bá ti wá pápá pàdé ńjọ kan yóò wá dàrú fún yóò dàdúró yóò kóròjú tó ń ti bá tètè béèrè owó yóò sọ tó tu sìmẹ́ǹtì mẹ́wàá lọ́nà tó tu sìmẹ́ǹtì mẹ́wàá lọ́nà èèyàn ni wọ́n jẹ́ tírélà sìmẹ́ǹtì ẹ̀gbọ́n ẹ̀gbọ́n lè ẹ̀gbọ́n àtàkàtà adúpẹ́ kọ́ lọ́nà fáwọn èèyàn ṣe bẹ́ẹ̀ lẹ́nu nítorí pé táwọn èèyàn bá ti ṣe báwọn ìlú abúrúkú ni ó tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ kẹjá wọn bẹ ọ̀nà àti sórí igbó rọrùn nìyẹn nítorí pé báwọn ni wọ́n ti fẹ́ máa pa àwọn èèyàn kan lẹ́kún tí wọ́n fẹ́ máa fi rẹ̀ ni bó bá pé lè lọ fi irú sìmẹ́ǹtì bẹ́ẹ̀ kọ̀ sóòrò kó lè gbé bẹ́ẹ̀ lálàáfíà ni tó bá jẹ́ ike irú owó sìmẹ́ǹtì bẹ́ẹ̀ ọmọ ló fi tọ́ sóòrò kó lè gbádùn ọmọ bẹ́ẹ̀ ni tó bá yẹ pé irú owó olówó bẹ́ẹ̀ oúnjẹ ló fi rà sínú sóòrò kó lè gbádùn gbèsè ayé rẹ̀ ni nítorí pé ọlọ́run ọba wa ké sí ọba tó ṣe kó fi àyè sílẹ̀ fún kẹ́nìkan kọ́ yan ọmọ làkejì rẹ̀ jẹ nígbà tó ní tìǹsì wàhálà tó lákàkà tó fi rówó tó fi wá rajà sórí igbá rẹ̀ tètè ń tà kí ló dé tó fi wá dé pé nígbà tí wọ́n wá rà tó ọ̀rọ̀ aláwìn òun sì tijú rẹ̀ ó tijú rẹ̀ ọ̀tà fún ọ̀láwìn ìgbà tó wá kọ́kọ́ sanwó rẹ̀ ọ̀wá àdìsẹ́ ẹ̀bẹ̀rù ọlọ́run ọba wọn ẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti fi à ń gbọ́jà láwìn à ń gbọ́jà láwìn wọ́n ti fi lé wọn bọ́ọ̀lì wọ́n ti fi lé wọn bọ́lé àwọn ti dolówó àtijọ́ àwọn náà ni ó sì tún máa dá yẹ̀yẹ̀ wọn lẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run ẹjọ́ àwọn ti pé ikú bẹ́ẹ̀ tó bá ti dijọ́ gbẹ̀dà òkè àmọ́ ọlọ́run ó sì ṣòro fún wa. ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó ṣe é pé bọ́yá oúnjẹ tiẹ̀ làwọn ń tà oúnjẹ ni wọ́n ń tà wọ́n lọ́ọ́ máa gbóúnjẹ láwọn oúnjẹ tí wọ́n ṣe tà wọ́n gbà láwọn ẹran tí wọ́n ṣe tà wọ́n gbà láwọn. tó yánbá wa sanwó tàná wọ́n tún gbà mí lónìí yánbá sanwó tàná wọ́n tún gbà mí lọ́nà tó ṣe pé owó olówó ọ̀tá máa tẹ́ mọ́ wọn náà àwọn ò ní sanwó rẹ̀ ńjọ́ kan láì so àyà wọn mọ̀ wá kí níjojúmọ́ bí ẹni tó mú mi bá tìrì ìbẹ̀rù ọlọ́run ọba ò ní wọ́n ike ha wọ́n mọ̀ lówó tí mo lè fi sanwó yìí èyí ti rí tó jẹ́ kí mo kàn fẹ́ràn àti máa gbà láwìn àti máa gbà láwìn irú àtàbẹ̀ kì í sàtàtọ̀dà irú àtàbẹ̀ kì owó tá a bá mọ̀ kú gbèsè ń gbèsè tó bá wà lọ́rùn àkọ́mọ níjà ní sùnmí nù sàárì ọwọ́ náà àti sànàbì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí imaamu Tirmidhi rahimahullahu ta'ala tó gbé jáde nínú tura rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam oní nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu ó ní olùgbàgbọ́ òdodo mùsùlùmí ni bá mọ́mí ó kú ṣùgbọ́n kú pẹ̀lú gbèsè lọ́rùn anábì ní ẹ̀mí rẹ̀ wọ́n fi dógò sára gbèsè rẹ̀ wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ kò ní nísinmi títí tá fi san gbèsè yìí kò ní nísinmi títí tá fi san gbèsè yìí èsì bẹ́ẹ̀ ṣe máa ń sọ ní yorùbá lẹ́nu tẹ́wọ́n sọ pé ẹ bàbá alágbádá kan tó ti kú látọ̀dún báyìí ń gba àwọn òpin ogun rẹ̀ bàbá yẹn wọ́n máa ṣe wàhálà nínú sàárè wọ́n máa ẹ̀ ń fi bàbá yẹn nínú sàárè ńgbà tẹ́ ẹ̀pin ogun kò sí ń bàbá kankan kò sí ń tọkàn kankan pẹ̀lú pé ó kú ẹ̀pin ogun rẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ máa tó ṣe yín tẹ̀sí wo rẹ̀ nítorí pọ̀ ntí kú kò sí ní tí ó fowó ṣe má ẹ̀yin tẹ́ wà láyé tẹ́ wà láàyè ẹ̀yin lẹni tá a bá wí lórí pé kí lẹ́ ń wo ọ̀ràn tẹ̀sí owó yìí kí lẹ́ ń wo ọ̀ràn tẹ̀sí dúkìá yìí àmọ́ pé nítorí pé ẹ̀sìn ogun rẹ̀ nìyá wá jò ní sàárì ẹ̀yìn kan á lò ńlálà òun ní pé bàbá kan fọ́kúta òun ní pé bàbá kan lagi láti àmọ́ tó bá kú pẹ̀lú gbèsè lọ́rùn kò ní níṣẹ́ni eléyìí làdí ti wá lórí ẹ̀ torí ẹ̀ gbogbo gbèsè rẹ ọjọ́ lọ́sán lónìí lọ́sán lónìí kó tó dọ̀là tó rẹ́ni tí ń bẹ láyé lónìí náà wọ́n máa túfọ̀ rẹ̀ lọ́la kó ti kú tó bá ti wọ sàárì rẹ̀ ọ̀ márú ọmọ tó fi sílẹ̀ tí wọ́n bọ̀ san gbèsè rẹ̀ àbí wọn ò ní bọ̀ san gbogbo gbóngbá tí ń bẹ lórí àtẹ rẹ̀ ọjọ́ ọlọ́dà tó gbà sórí àtẹ tó sanwó rẹ̀ ọjọ́ pàkọ́lẹ̀ rẹ̀ káwọn ọmọ rẹ̀ lè bá dáàmà wọ́n lè bá san gbèsè fónígbèsè kọ́mọ bàa jẹ́ pé wàá lè léyìn náà máa bá títí díjọ́ gbẹ̀ndà òkè àmọ́ nù sàárì rẹ̀ kọ́nà sànù wa nínú ọ̀nà táwọn èèyàn tún máa ń gbà láti fi wá àlékún owó wọn náà ní pé ọwọ́ pọ̀ láwùjọ áfíríkà àti wáńdì èsì nàìjíríà lásán owó wọn máa sóògùn owó wípé àwọn fẹ́ sóògùn owó nítorí pé àwọn ò fẹ́ ṣe wàhálà káwọn tó lówó àwọn ń agbára pé fún tó ìdí nìyí tó fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwùjọ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n forí ságbó wọ́n forí ságbó oògùn lọ́nà nípa àwọn owó nítorí pé táwọn yun àwọn Allah haram ni kọ́ máa wówó gbọ̀nà pẹ́ ń sóògùn ẹ̀ ń sètìtì ẹ̀ ẹ̀ mú yẹn ẹ̀ fi sóògùn ẹ̀ wọ́n lè máa wá odidi èèyàn. ọlọ níbo lọ́nà ti gbà pé kẹ́ pa màálù gan ike kẹ́ fi ṣètùtù pẹ̀ ń wo níbo lọ́nà ti gbà pé kẹ́ pa atẹ́rìn gan bó ṣe burú tó ike kẹ́ fi ṣe ètùtù pẹ̀ ń wo à ń bọ̀ síbọ̀ sí odidi èèyàn tí wọ́n lè gbà kí wọ́n fi wọ́n ṣètùtù bẹ́ẹ̀ bàbá àkà ìyá àkà torí ẹ̀ owó ọlọ́run bá ló máa ń fún ni lówó ó sì máa ń fún ẹni tó bá fẹ́ lówó láì fi ṣèrò sí mọ̀ wá owó gbọ́nà tí ọ̀dà kọ́ ọ má bàa tilẹ̀ ayé sórí ibú lọ sálùkìyàmù mọ̀ wá owó gbọ́nà tó burú nítorí kí ọ̀rọ̀ rẹ kọ́ mọ́ bàa burú jáì àtúbọ̀tá lọ́jà nítorí tá a bá ti lé ayé tẹ́jà máa alùkìyàmà tún bẹ́ẹ̀ tẹ̀rí alùkìyàmà ha wàláhi tàláhi ọ̀làgbára púpọ̀ ọba mi lẹ́rù kọjá ti sọ ẹ̀yìn ráwọn ànẹ́bí ọlọ bí wọ́n ti ṣe ga tó tó ṣe pé sísà lẹ́sà lọ́nà sàwọn lẹ́sà láàrin àwọn èèyàn rẹ̀ báwọn ànẹ́bí yẹn bí wọ́n ti ṣe wá ga tó lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó jẹ́ ike pẹ̀lú ògbọ́ ọlọ́run kò sí ìfòyà nípa ọ̀rọ̀ tiwọn pé yọjà sí rere kò sí ilé kan nípa àpọ̀ màlìdánà ni wọn síbẹ̀síbẹ̀ gbogbo ànábì ni ọmọ ni ọmọ ni ọmọ sá kójókójó ni ọmọ sá kíjókíjó níjọba ìdàlùkì yá máa nítorí ìbẹ̀rù nítorí ìbẹ̀rù iná lọ́kà ló fi jẹ́ pé ńgbà tẹ̀mí àti wà tó hun tá a bá sá lọ bá nàbí wa ádámù aleyhi sàlám tá a tún lọ sábà ànábì wa nuh aleyhi sàlám tá a lọ sábà ànábì wa ibrahim aleyhi sàlám tá a lọ sábà ànábì wa musa aleyhi sàlám tá a lọ sábà ànábì wa isa aleyhi sàlám bí ẹgbàá wa ẹ bá wa bẹ náà kọ́nà wọn kó ṣèṣirò kọ́nà wọn kó ṣèṣirò fún wa kọ́ máa nókè mọ́ra rẹ̀ yàtọ̀ sọ́ màlìjánà kọ́ màlìjánà náà dára rẹ̀ mà ìyá tá yìí ó ti pọ̀ jù oòrùn tí ń pa wá ó ti pọ̀ jù tí gbogbo wa bá sá lọ báwọn ànábì báwọn ànábì ti ṣe ga tó mẹ́tì ṣe tóbi tó tọ́nà wọn bá pọn wọn lé tó oníkálukú wọn mà ní dá wa lóhùn bá wa bẹ lọ́hùn pé kó ṣe dájọ́ ńṣe lóníkálukú wọn máa sọ pé nafsi nafsi tàwọn tó àwọn lẹ́rù tàwọn tó àwọn lẹ́rù tàwọn tó àwọn agbọ́ àwọn tó àwọn àgbọ́ títí táàbù wa sádọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe kó nìkan náà mo sọ pé ana laha ana laha bẹ́ẹ̀ ni èmi lẹni tó sì pẹ̀ náà èmi lẹni tó sì pẹ̀ náà kó lọ́wọ́ bá kódà kún kó sàánú èmi pẹ̀lú rẹ̀ kó sì wá lọ́mọ àlùjánnà ẹ̀rí tí àwọn ẹni tó ga tó wọn ọba kọ́kì àwa tá a wá kúrú tá a yára ara ńkọ́ àwọn ànádi ọlọ́ wọn máa bẹ̀rù téèyàn wà jẹ́ wípé èèyàn mọ̀ wá kó ara rẹ̀ dáná rẹ̀ dira rẹ̀ ọ máa wówó gbóná yọ́n máa wówó burúkú owó àdánù owó tí ò ní mú lọ síbi kankan fẹ́ẹ́ kí ilé ayé yìí náà ni wọ́n parí sí ilé yìí náà ti rán àpèjú ọ̀pọ̀lọpọ̀ náà sọ̀rọ̀ wówó burúkú tó bó ti ṣe ẹ wo wọn ẹ wo àwọn fi bó wọn owó náà kí náà já ma tọ́lọ̀ ń fún alálàáfíà lára wa tó ṣe yí pé èèyàn rí i pé alihamudulilayi àwọn ń gbádùn tó sì jẹ́ kọ́kàn rẹ̀ balẹ̀ omi ń tọ́ jẹ lónìí yìí báyìí ó dàbí ìgbà tọ́lọ̀ ti fún gbogbo ilé ayé ni Allahu akbar tíyẹn bá ní jọ́ jẹ lónìí ó dàbí ìgbà tọ́lọ̀ ti kó gbogbo ilé ayé kó lé ọlọ́wọ́ ni fẹ́rù owó ti ń jẹ lónìí ńlọ́pọ̀lọpọ̀ ń wá ní ìbówó àdánwò náà ni wọ́n pò ń lówó jù wọ́n pé wọ́n ti ń lówó kọ̀sẹ́ni tó ní irú tiẹ̀ rí torí náà ló bí káwọn èèyàn máa wówó kówó ká ló fi jẹ́ pé láwùjọ wa ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ wọ́n máa fẹ̀sùn kàn wọ́n lówó wọ́n ní oògùn owó ló ṣe ẹ ọ̀nà oògùn owó ló ṣe ẹ ọ̀nà oògùn owó ló ṣe tó ti pé lẹ́yìn ọ̀nà ó lè jẹ́ bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n báwo ni wọ́n ti mà tó ọba wa bíbẹ̀ ẹjọ́ lọ ni ẹjọ́ lọ ní dọ́tọ̀ lọ sóògùn owó tí ẹ jẹ́ ti ọ̀jẹ́ nítorí pé Yorùbá náà yọnu sọ́pọ̀ àwọn adúgbò ó ti pọ̀ jù alátọjúbọ̀ ọ̀pọ̀ láwùjọ Yorùbá wa yìí gbogbo ẹni tó bá ti wá lówó

kò bá àgbàlagbà kò bá àjọmọdé wọn níjọ tí wọn dá fún un ta ló ń dájọ́ fún wa ta ló ń dájọ́ fún un wọn nígbà tí sóògùn owó ọjọ́ tí wọn dá fún un so ọba dídẹ wọn lọ bá gba kàlẹ́ndà lọ́wọ́ wíṣẹ́ ìrànṣọ́ tiẹ̀ ń bí ó ti gbé ya nítorí pé ńgbà tó bá ti pọ̀ lẹ́nu àwọn èèyàn pé gbogbo kálukú náà ògùn owó wọn ṣe ògùn owó wọn ṣe iná ni wọn máa ti àwọn ọ̀dọ́ ìdè táwọn náà tún fi lọ́ọ́ máa ṣe ògùn owó dípò kán gbà kọ́lọ̀ dípò kán gbà kọ́lọ̀ kí wọ́n jẹ́ni tó fọ̀rọ̀ wọn ti sọ́dọ̀ ọlọ́run àwọn náà máa lọ owó ògùn owó táwọn ọmọdé kéékèèké ó ti máa dá látàrí pé bí ọmọkùnrin ò tó ọmọkùnrin náà dà wọ́n tó Muhammad صلى الله عليه وآله وسلم وني ما أكل أحد طعاما قط خيرا له من أن يأكل من عمل يده فإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده èèyàn jọ oúnjẹ kan rí o tó lóore fún bí oúnjẹ tó ṣe pé oògùn rẹ ló pèsè rẹ fún turupa anabi Ọlọ́run Dawud Ọlọ́run kọ máa bá inú sí ọwọ́ rẹ ló ti ń jẹ anabi Ọlọ́run ni alágbẹ̀dẹ sí ni ó máa ń rọ ẹ̀wù orin táwọn èèyàn máa ń lò lójú ogun fún wa torí ẹ̀ kọjú mọ́sẹ̀ rẹ̀ bọ́ọ̀lù ọ̀dọ́ ọlọ́wọ́n fún wa. alhamdulilayi wa bilala ni adúgbò fún wọn lọ́wọ́ bá san olùmọ̀ wa ní ẹ̀sùn lórí jáde wọn pé lórí dáadáa ẹ nígbà tẹ bá fún wa nípa ọ̀nà tí gbà jẹ owó ilé béèrè pé ká pé ayáwó lọ́dẹ nìkan àbẹ́ nìkan ọwọ́ òfin dáadáa dá padà five naira lé a àwọn gbọ́dọ̀ dá májàmú pé ọsàn èlé kankan lórí ẹ ìgbà tó wọn bá sanwó wa padà iye tó yá lọ́dọ̀ wa lọ́jọ́ ràn yẹn lórí rẹ kọdá padà tọba wa finú fẹ́ dọ̀fin kankan kun láì dá májẹ̀mú kò sí tó burú pé kẹgbà. alhamdulilayi a ti gbọ́ ẹ̀rọ kọjá bí èjú ká kìsara ká jẹ́ lọ́sàn àwọn àti olè mú ìyàwó náà lọ́la kíámà kọ́lọ́ mọ́ sí àti wa ní ọmọ kó lọ́mọ yorùbá sọ pé àìrí òsì àìgbọ́mùsì agbọ́mọ́gbà lókù tí ó jẹ̀bi kọ́lọ́ ọgọ́sọ ẹni kọ̀ọ̀kan wa ẹ̀já padà àwọn àrídàsíkì ní ọjọ́ mẹ́jọ kọ́lọ́ sọ àjọ ọjọ́ mẹ́jọ lọ́wọ́ sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam.